إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطرى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لنا أيتي أتما ديو هنا يرتي العلامة محمد بن ناصر محمد ناصر الدين الألباني رحمه الله تعالى tí wọ́n sọ nípa bí a ṣe máa bá àwọn àfáàrù tí ó bá wá láti ọ̀dọ̀ àwọn sálàfù bóò la máa bá lò tí a bá gbàgbé mo sọ pé lára àwọn nǹkan tí ó ń bí wòlò ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan òun ni ìṣe ọ̀rọ̀ àwọn sálàfù kọ̀ ìṣe ọ̀rọ̀ wọn tú àbí ìṣe ìlò so yóò wù mí kí n ka ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala bákan náà káwá wo díẹ̀ nínú àwọn àsára àwọn sálàfù yìí ní ọdíò 666 666 في سلسلة الهدى والنور شيخ الألباني رحمه الله تعالى ويدير بي لو وني الصحيح أن السلف كانوا لا يحكمون على الشخص بأنه من أهل السنة إلا إذا اتصف بصفات أهل السنة شتو tọ́ في أواني àwọn ẹni صفية wọn kì àyàfi tí ẹni yẹn tí ó bá gba ìròyìn pẹ̀lú ìròyìn àwọn ahadu sunna wakadhalika bákanáà la yahkumuna alayhi bil ibtidaa tí pé wọn kì í sọ fún ní bídíà ni illa idha ata bima yubadda'u bihi àfi tí ó bá ti lè ṣe nǹkan tí wọ́n á pè lóní bídíà torí ẹ̀ أو أثنى على أهل البدع أبوتي أيها أوني بديا بيري تنبي لو الشيخ الألباني أوني أكاري إتي شيخ رحمه الله تعالى أوني بيبي إنباتي أني تو بيري بيري آه نعد منهم كما كان يقول السلف مثلا من قال بأن الله ليس في السماء فهو جهني سنوى في كم إبيري إتنتي أبا في المليون بجان يعني. أن يعد منهم وكاكم أراوة كما كان يقول السلف فقدي أن السلف جمع صحيح من قال بأن الله ليس في السماء ẹni wá sọ pé ọlọ́run wo sí lókè fọwọ́ ẹ̀jà ní ìjàmí ó ṣèkọ̀ albani rahimahullahu ta'ala wá ń fèsì wọ́n ní yujad shay'un min zalik yujad shay'un min zalik irú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn sálàfù máa ń sọ láti ṣùgbọ́n látàntà máa kú jùrù láka àrífà mọ́gbàgbé tí mo sọ fún ẹlẹ́ẹ̀kan هذا لا يعني أنه ليس مسلما gbólóhùn tí wọ́n lò yẹn wípé jahmi ni ni o túmọ̀ فمعنى امتناع الرسول عليه السلام من الصلاة على الذي مات وعليه دين أو على الذي غلى أو على الذي قتل لا يعني أنه ليس مسلما أني شكل الباني àìkíhun tí ànábí ò kíhun sí ẹni tí ó yọ lára nǹkan ogun bákan náà ẹni tí ọpáyàn àbí ẹni tí ẹni tó ṣe yí pé ó kú tó kíkìrù tánà ní sọ̀lá àtàlámù kíwù sí wọn lára láyé àmì annáwó lè sọ mùsùlùmí kó ṣe tó tó nìyẹn kò kí ṣe mùsùlùmí kọ́ fahaba ya ákì ní bábi tàdíì àìkíwù sẹ́niyẹn lára tánà bí ò kíwù sí lára ní bábi tàdíì láti fi kọ́ ẹniyẹn lẹ́kọ̀ọ́ ni àbí láti lè fi kọ́ àwọn èèyàn tí wọ́n ń wó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wípé ẹni tí wọ́n eléyìí bá ṣẹlẹ̀ sí àbí tó bá ṣe irú nǹkan báyìí bá ṣe tírítì ẹni ẹ̀ ẹni tó ṣe yí pé ó dẹ̀ máa wù ú kó ṣe pé kí ànábì kírun sóhun lára kò ní fẹ́ ṣe irú nǹkan tẹ́ni ẹ̀ ṣe tánàbí sallallahu alaihi wa sallam fi kírun sẹ́ni ẹ̀ lára ni kàmá sábàkọ̀ àǹkúlùmọ̀ àgáàlùkà gẹ́gẹ́ bí ó jẹ́ pé àtúnṣọ yìí ń tẹ́lẹ̀ هذا الشيء إن كان شيء آخر إن كان يقول الآثار السلفية الآثار السلفية كجدي تطيكوا الآثار السلفية أو أورطان على طول أو السلف لو يبون ما شبان ونبديالو أتبابي لو ما شلموا إذا لم تكن متضافرة تي أو آثار يوبان شنكتو شكي هو متضافرة tó ṣe pé wọ́n ara wọn lọ́wọ́ tí wọ́n sọ̀pọ̀ ti ara wọn eléyìí ṣe báyìí eléyìí ṣe báyìí eléyìí ṣe báyìí ìdálàm takùn mútàbọ̀ fira tán tí ó bá kí ń ṣe nǹkan tó ṣe pọ́n kúnra wọn lọ́wọ́ ni tí ìtẹ́lẹ̀ yìí bákan náà mútàwà kíra tó ṣe pé nǹkan yẹn ní ó tẹ̀lera wọn bẹ́ẹ̀ lélẹ́yìí ṣe ṣe eléyìí náà ṣe wọ́n ní fàlàyé ń bàgì wọ́n ní kò bá mu an yóò kàdà an fardin in afrodiha manhajun an fardin in afrodiha láyé ń bàgì an yóò kàdà min zalika manhajun a ní mú manhajù ìpínlẹ̀ náà tá a máa tọ̀ ni kan ó ṣe báyìí nínú àwọn sálàfù èèyàn kan ó ṣe báyìí nínú àwọn sálàfù ó lè mọ́ níbi díà kan kan tábà sọ wípé afẹ́mu ní mọ́nà á jẹ́ nǹkan tó ṣe pé wá láti ọ̀dọ̀ gọ́rọ́ wọn á jẹ́ nǹkan tó wá láti ọ̀dọ̀ gọ́rọ́ wọn délé ṣe ṣe eléyìí ṣe eléyìí ṣe eléyìí là á sọ pé kí ni ó fẹ́ dàbí ìjùmọ́ òní eléyìí là á sọ pé kí ni bí ìjùmọ́ onírú nǹkan bẹ́ẹ̀ torí pé nǹkan ẹni ó wá láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n pé èèyàn kan ṣe nǹkan nínú àwọn sálàfù ní àbó nǹkan báyìí lọ́wọ́ sálàfù wọ́n ní kò tọ́ kò bá mú kò ṣe pé àmú mọ́nájù látara ọ̀rọ̀ tí afá kan tó sọ àbí ìṣesí kan tí kan mú àwọn afá sọ́lọ́pù tí wọ́n ṣe wọ́n tẹ̀síwájú wọ́n ní thumma yakunu hadha al-manhaj khilafa ma huwa ma'lum an as fún ṣe kásọ̀ di mọ́nájì eléyìí gan yóò tako nǹkan tí a mọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù gẹ́gẹ́ fúnra wọn ní annal muslim ipẹ́ tó bá jẹ́ mùsùlùmí láyá kúrò ju dáírẹ́tì islam kò lè kúrò ní islam ìmùjàrọ́dì máa ṣúyẹ̀tù nítorí pé ó ṣe ẹ̀ṣẹ̀ kan àwòbídì àtìn àbí torí pé ó ṣe bídí àkan àwòzambin àbí torí pé ó ṣe ẹ̀ṣẹ̀ kan ìrẹ̀tẹ̀kíbùhù فإذا وجدنا ما يخالف هذه القاعدة تبارك كنون كتي فرد من أفراد السلف تكلارا وسلف الشيء تشكو تاكو قاعدة يمي فجعنا إلى تأويلها إنتا شنكي عاش تأويل انت أني يشي بما ذكرت لك آنفا أن هذا من باب التأذير والتأديب a ṣe tàwílì ẹ̀ pé ọ̀rọ̀ yẹn o àbí ìṣesí yẹn o ẹni yẹn kàn ṣe láti lè fi ṣe kí ni láti lè fi ṣe tàdíbù ni kó fi kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ sọ́dọ̀ táwọn yìí ò ní ṣe irú nǹkan tí ẹni yẹn ṣe láti lè fi ṣọ́ àwọn èèyàn lára ibi irú nǹkan bẹ́ẹ̀ kó ṣe pé tó ṣe lásọ̀ ní ìkébù àṣegbọ̀rọ̀ máa ṣe nìyẹn عندنا الإمام البخاري قل لا تجوي الإمام البخاري كيف هو وما أدراك من الإمام البخاري قالوا زي إمام البخاري بون وجدان ما إمام البخاري هل أنتم فهمتم زي إمام البخاري إليه لا تلي صفوها فتكي الإمام البخاري أمير المؤمنين في الحديث tí gbogbo wa náà mọ̀ wọ́n ní kéèsì al-Imam al-Bukhari wọ́n ní ba'd ulama al-hadith lára àwọn àfá aládìsí taraka al-Imam al-Bukhari ya ó fi Imam Bukhari lẹ̀ ó àbándọ̀ wọn fún wọn nígbà hadith wọn àbí wọn nígbà wọn ṣe walam yarji' anhu bẹ́ẹ̀ lẹ́ni yẹn kò fi pòsíṣàn وني قال لأنه فصل بين قول من يقول القرآن مخلوق إذا ترتم البخاري والشنقية لا ينجوز في القرآن مخلوق فهذا ضال مبتدع كافر على حسب اختلاف العلماء في تعبيرهم ẹni tó ní alkùrán ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní wọ́n ni mọ́ Bukhari gbà pé bákan náà mubtadi'un oníbídíà ní káfir kẹfẹ́rí ni Sheikh Al-Albani ní ala hasab ikhtilaf al-ulama fi ta'birihim according to bí àwọn àfáàṣì máa ń lo ọ̀rọ̀ wọn láàrin ara expression tọ́mọ́ fi express ẹni tó bá sọ tọ́mọ́ fi express àbí tọ́mọ́ express ìgbẹ́ tó wà pẹ́ pé alkùránì rẹ̀ dọ́ọ̀lọ́wọ́ bá ní bákan wani wa bayna man qala lafzi alquran makhluq imam bukhari shun kun ala ran tó sọ pé alquran makhluq abin ló sọ pé lafzi alquran makhluq nam àti shalala yi fún wa ni bi àwọn ọ̀rọ̀ tó ti kọjá ṣé imam bukhari shun sọ gbólóhùn pé lafzi alquran makhluq àbí wọ́n sọ ṣé kala allah rahmahu allah ta'ala lára àwọn tó alimami Bukhari sọ gbólóhùn yẹn ni bẹ́ẹ̀ náà ni àwọn afá ńláńlá mi náà ọgbà àwọn míì sọ pé kò sọ gbólóhùn yẹn èyí tó sọ ọ̀nà àríwú tó ń bẹ nínú tíra àwọn kálkù àfọwárí ibaj ọ̀nà ní gbólóhùn àtìláwà rẹ́ìrùl mọ́tìlò àtìláwà rẹ́ìrùl ìka alkùránì pàṣẹ ń kà kíkà ó yàtọ̀ sí alukur'ani tanka that is báwa ṣe ń pè bá ṣe ń pè ẹnu bá ń sọ ohun wa makuluku ni ṣùgbọ́n alukur'ani gẹ́gẹ́ fún rẹ̀ ní rẹ́rù makuluku ìtumọ̀ àtúláwà zọ́lù makuluku ni gbólóhùn yìí àwọn لفظيا وامر لقبلهم هنا لجد الإمام ابن تيمية رحمه الله تعالى بما شايفين إليه إنه مجمور فطاعة هتواجه من مجمور فطاعة بلوتواف بقى ما هو فامينا في إليه نعم إباواتي ما هو بخاري لو وصو بلو يش إباواتي ما هو وصو فكرو لنية إباواتي ولا لا فيها إباواتي كوني على فيها ẹgbà wa kó sọ yìí náà òun ló lálàáfíà ẹgbà wa pé ó tà wá kọfà ìpé Imam Bukhari rahimahullah ta'ala kò gbàtán bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ nípa kí ní olóhùn òfẹ́ dáhùn pẹ́ àti ẹgbà kó tà kọfà lórí pé ìsọpé láàrín bil Qur'an makhluq àbí láàrín bil Qur'an orin lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta náà ló ń lẹ́nu sí alámi nubala ṣùgbọ́n méjèèjì pé ẹni tó bá ní mo sọ òkúrọ́ ni ẹgbà wá rẹ̀ kò lálàáfíà ẹgbà wá kó sọ náà lálàáfíà náà ṣùgbọ́n àti láàrín mọ̀sí alimọ́ Bukhari sọ so eléyìí by the way Sheikh Al-Albani rahimahullahu ta'ala lára àwọn tó ń gbà pé alimọ́ Bukhari ó sọ gbólóhùn pé kí ni lafzi bukhari makhluk ipẹ́ ìmọ̀ bukhari ṣe òpinya láàrin kí yẹn ní alkur'ani makhluk àti lafzi bukhari makhluk ẹni wá ní alkur'ani makhluk ọlùmọ̀ bukhari gbà pé dọ́ọ̀lùn mubtadi'un káfírun lẹ́yìn ṣùgbọ́n ẹni tó bá sọ pé lafzi bukhari makhluk wọ́n ní ìmọ̀ bukhari ọ̀ṣẹ́ ìṣù ó gbà pé kí ni ẹnìyẹn àlèpè ní kéfèrè àlèsọ̀kó ní bídíà ní náà ṣẹ́kọ̀lá bá ní tẹ̀síwájú wọ́n ní ó bẹ náà àfá aládìí tí wọ́n lè lórí Imam Bukhari nípa ilé yìí tẹ́lúpẹ́ ni abandon Imam Bukhari tó wọ́n ní gbé ألحق من قال بهذه القولة لفظ القرآن مخلوق بالجهمية Imam Ahmad ní àwọn lẹ́ni tó bá fi lè sọ lọ́gbẹ̀dù Quran that is kò sí àtọ̀ láàrin òun àti ẹni tó sọ wípé al-Quran makhluk in fact fún gbà kó wọ́ọ̀sù jù lọ bẹ́ẹ̀ bó ṣe ń bẹ nínú àwọn àkọọ́lẹ̀ yìí wọ́n bí bẹ́ẹ̀ lórí eléyìí حكم بعض من جاء بعد الإمام أحمد على البخاري بأنه لا يؤخذ منه لا رمضة لا إمام بخاري لا إمام أحمد التي سبب لرق الوه ونفى يقص إمام أحمد لا رمضة وناني أنسان الفاسي وناني الإمام محمد بن يحيى الزهري أشهد أجل الإمام البخاري sí anáwòlá ayúwùkọ́ míhù ipa àwọn ìgbọ̀rọ̀ bàbá lọ́dọ̀ rẹ̀ lè anáwò kọ́dà kọ́wùlẹ̀tẹ̀ jàmíyà torí fọ́ọ̀rọ̀ àwọn jàmíyà ló sọ aljàmíyà máa yà kúlú náà láwùjẹ fọ́tà bìkúránì maklúk àwọn jàmíyà kò ṣe láwùjẹ bìkúránì maklúk nìkan náà máa ń sọ يقولون هو ليس كلام الله وانا القرآن يشعر الله إنما هو مخلوق من خلق الله عز وجل ìkànnú àwọn ẹ̀dọ́ ọlọ́run bá ní فماذا يقال في البخاري خلافة صنفة البخاري محمد بن يايا الظهري أتسنتو صانف الإمام البخاري إيقا قوي أبقى الإمام البخاري أني لابد بكان مخلوق هذه كان يكبوا ويبي أتوقفه إمام أحمد رحمه الله تعالى wọ́n ní tó bá bèèrè sọ pé lábúrú kọ́rán mọ̀kúlókù ní ẹni ẹni jàmí ni jàmí ó lẹ́yìn tó bá sọ bẹ́ẹ̀ dàtí ìdájọ́ tó ń bẹ́fẹ́ ni tó ní alkùrán mọ̀kúlókù ẹ̀dọ́ ọlọ́run ní kùrán kí náà fẹ́ pàǹjọ́ bí eléyìí òní pé ìfẹ́ntẹ́ láti sọ òní pé àwọn jàmíyà tó máa ní alkùrán mọ̀kúlókù ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run ọbọ̀ sọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ kì í sọ̀rọ̀ sọ alukur'ani ọlọ́run ọba dá bó ṣe dá igi bó ṣe dá wọn kan lóko ṣùgbọ́n pé ọlọ́run ọba ló ń sọ alukur'ani so àwọn àgbà pé kí ni ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ yẹn ni sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣẹ̀lẹ̀ náà alukur'ani tí ma mahamadu gbogbo ti lásìkò títí ẹ̀ tó ń sọ ò ní pé alkùránù kò ní sọ pé makhluk ni ṣùgbọ́n ní lábíbí alkùránì makhluk torí yẹn Imam Ahmad ní jàmí ni má ṣe tíìtì ẹni tó sọ pé alkùránù makhluk ni wọ́n tíìtì òun náà gbọ́dọ̀ yìí wá ní Bukhari sọ àbí ló pé Bukhari sọ òní Muhammad bin Yahya ló fi wọ́n ní gbé sí Imam Bukhari nígbà tó dẹ̀ wọ́n against an imam al-bukhari kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ àwọn kan tẹ̀lé ọ̀rọ̀ tí muhammad bin yahya az-zuli tó sọ nípa al-imam al-bukhari àwọn kan wọ́n tẹ̀lé lára wọn ò ní abu hatim ar-razi bákan abu zura ar-razi gẹ́gẹ́ bí abdulrahman bin abi hatim bó ṣe mú wánú tí al-Jarh wa Ta'dil ipe nígbà tí Muhammad bin Yahya az-Zuhli tó kọ ọ̀rọ̀ sí bàbá àwọn àtọ̀rẹ́ rẹ̀ àwọn méjèèjì àwọn àdísì tán gbà lọ́dọ̀ Bukhari wọ́n pa gbogbo ẹ̀rẹ́ ilé ìtaba wà al-Jarh wa Ta'dil títí Abdurrahman ibn Abi Hatim adam ilé ìjíṣẹ́ kalalbán rahimahullahu ta'ala tó ń fẹ́ sí tán rí fẹ́ sí wípé Muhammad bin Yahya Abdul oníkàwọn èèyàn mọ́ gba ọ̀rọ̀ Bukhari pé Bukhari sọ ilabdi Bukhari makhluk náà Sheikh Al-Albani wá ń bèèrè pé kí la fẹ́ sọ nípa al-Imam Bukhari báyìí فماذا يقال في البخاري الذي قال كلمة لفظ القرآن مخلوق والمحدث ومنهم الإمام أحمد الذي يقول من قال هذه الكلمة فهو جهل كلا بس الإمام أحمد فلا يتبعك لصبوله لا يمكن أن نصحح كل من الأمرين وفصل كشيكار نجد يا كوريكس إلا بتأويل صحيح أذكاش التأويل قد صائلات انتبيت يورونيه يتماشى مع القواعد tó máa fi agree pẹ̀lú àwọn principles وقبل أن أمضي أنت أظن تفرق معي بين من يقول القرآن مخلوق وبين من يقول هذا القرآن مخلوق ونجي نتوت التسواج ثم في مليرو تو ونو اللي شيء يمكن على أن تصف لفظ القرآن مخلوق حتى أن تصف القرآن مخلوق ونبير منا الشيخ الباني أليس كذلك أبيكو وشيخ قولباني أن قولوا لي قولباني طيب الشيخ الباني إذا لماذا نجيب عن كلمة الإمام أحمد من قال لا بالقرآن موقوف فهو جاني كلا فس كن يوجه كتاما فو فورو تي مام عمد سويته دوات لسويته لا بالقرآن مخلوق إتجاهميني ماذا نجيب عن هذا الكلام كلا في تسيوري لا جواب إلا ما ذكرت لك خصيصك جنت مصرف له تحذيرا من أن يقول المسلم قولا يتخذ بريئة لآل البدع إنتما ما محمد في أكشيب فللي أوناني في وافكي ẹni tí ó jẹ́ mùsùlùmí kó sọ gbólóhùn kan tó ṣe pé gbólóhùn yìí òun ni àwọn oníbídí ogun lè lè àrí bídí àti ọ̀dọ́láàlà táwọn oníbídí àwọn ẹni ànù tí wọ́n gùn lè láti lè fi àchíìmù nítafẹ́ àchíìmù wọ̀húnmù jàmíyà àwọn náà ni aljàmíyà fọkàdíyà kúrò kọ̀ọ̀yí èèyàn kan lè sọ لتوريث من حول أولاد القرآن مخلوق وهو يعني نقل القرآن شالو بيني سبيل هذا القرآن مخلوق القرآن بيجي لبا ليورق الوه so, لكن مش ضروري وانا يكون شيء ايوتي اعاص وفي اوك كل مسلم تكلم بهذه الكلمة فهو مسلم يتبع تصبلوي يكون قصده ذاك الفضل السيء النفس kò ṣe pé nǹkan tí àwọn jàmíyà tágbà pé ọlọ́run ọbọ̀ kìí sọ̀rọ̀ òun ni mùsùlùmí tó náà bá sọ pé lábúrú Qur'an mọ̀kúrú gbogbo mùsùlùmí tó àti sọ òpin dandan kó ṣe pé nǹkan tó ṣe pé yóò gbà lérò nìyẹn òpin dandan kó ṣe pé nǹkan tó ṣe pé yóò gbà lérò nìyẹn mo pé à ń tẹ̀lé nǹkan tí mo so sheik al-albani rahimahullahu ta'ala ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mama ahmed sọ pé nígbà tó sọ pé lábẹ́ quran makluk ni fọwọ́ ajá àmì wọ́n la ní láti ṣe àlàyé ọ̀rọ̀ yẹn ní ìtọ́chiwé tí ó fi agree pẹ̀lú kwailo láti mọ́ mama ahmed ó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ láti lè fi lé àwọn èèyàn jìnnà sí ká má lọ pèpè ẹ̀lẹ̀ fún àwọn tí wọ́n sọ pé alukurani ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba nígbà tí àwọn tá ń sọ pọ́lọ́wọ́n ọba òkè ń sọ̀rọ̀ kó má ṣe pé gbólóhùn lábíbí kùránì màkùlùkù yẹ òun ni wọ́n á fi ṣàtẹ̀gùn láti lè fi spread pọ́lọ́wọ́n ọba òkè ń sọ̀rọ̀ torí ẹni mọ́mọ́ àmọ́ òṣìṣọ́ pé ìdúró sọ pé lábíbí kùránì màkùlùkù nìkan owó ẹja àmì ìfẹ́ tíríkì wọn bákan náà ṣùgbọ́n ní ṣe Bukhari òun ni ó sọ̀rọ̀ yìí Yahya Muhammad bin Yahya Zuhli ọtútù Bukhari bẹ́ẹ̀ débi pé kí ni Abu Hatim àti Abu Zur'a wọn gba hadisi Bukhari ma ìta ti gba wọn á kúrò gẹ́gẹ́ bí nǹkan tí Abdurrahman bin Abi tí ó sọ so àwọn ní ìgbà tó yẹ pé kò ṣe gbogbo mùsùlùmí ló sọ gbólóhùn yìí náà lásọ pé ru èròǹgbà burúkú táwọn tọ̀hún yẹn nílò náà ní. fàdìmáàmù Bukhari huwa laysa bi hajati la yuzakka wọ́n ní mọ́mú Bukhari ò ní di tẹ́sí ẹ̀yẹ kan fallahu azza wa jalla qad zakkahu haythu ja'ala kitabahu ba'da al-Qur'an al-Karim kullahu maqbulan 'inda 'ammati al-muslimin ọlọ́run ọba ti ṣe kíra rẹ̀ lẹ́yìn alkùránì tí a ẹ̀ ló tó kàn tó jẹ́ nǹkan tí àwọn mùsùlùmí pàtẹ́wọ́gbà generally tí àwọn mùsùlùmí wọ́n tẹ́wọ́gbà tí a rẹ̀ so wọ́n ní aláàrẹ́rí aláàmábẹ̀ ìnáwó min khilafin tó gbọ́jẹ́ pé kí ni khilafin bẹ̀ láàrin wọn onísúfí ni oníkìní kankan kamara wọn àmọ́tún mùsùlùmí generally àwọn mùsùlùmí ni wọ́n gba sọ̀yẹ́ Bukhari fàyílánú wà hìnà máa kọ́lẹ̀ lábìlì Kùránì makhluk wọ́n nígbà tí Imam Bukhari bá sọ yípe lábìlì Kùránì makhluk ana ṣe ń síhà ètò ń gbà lérò nǹkan tó lálàáfíà ni kò ń ṣe nǹkan tí àwọn jahamiya ń gbà lérò ló ń gbà lérò pẹ̀lú ẹ̀ lakin Imam Ahmad ṣùgbọ́n Imam Ahmad khafa ó bẹ̀rù faqala man qala hakadha àwọn sọ pé tí wọ́n fi lè sọ báyìí fọ owó kádà báyìí báyìí lẹ́nu yẹn àti lọ́wọ́ pípẹ́ lábìlú àmọ́ fún fọwọ́ ọjà mi ìdán ààrẹ mi bá bí tàbíìrù wọ́n ní eléyìí láti lè fún أن من قال كذا فهو حقيقة جاني ìpẹ́ndọ́wà fi lè sọ báyìí ní ti tòótọ́ ní ti pàápàá ẹni ẹjà ní wọ́n lo gbólóhùn yẹn láti lè fi lé àwọn èèyàn jìnà sí à ń gbọ́n kan Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n ṣe lálàyé lọ láà ولذلك حين وجدنا في بعض عبارات السلف nígbà tá a rí níbi àwọn ọ̀rọ̀ míì tí àwọn sálàf tí wọ́n sọ tá a rí nínú àwọn ọ̀rọ̀ míì tí àwọn sálàf tí wọ́n sọ al-hukma على من وقع بدعة بأنه مبتدئ فشد قالوا لي أنت في الشديد أكثر مبتدئ فهو من باب تعذير إلينا لكن لي في اللي أنواجي أن يجي في إنسان يجي bákan náà ẹni tí wọ́n wọ́n ègé nítorí kó náà lè bá fákúrò bí tí wọ́n fi wọ́n ègé tàbí wọ́n ẹ̀ní tàbí wọ́n ègé sílẹ̀ wọ́n ní sọ́dí bábí ìtìkọ́ ó ṣe kó wọ́n níbi ní pẹ̀lú ẹgbẹ́ oníbídí àgẹ́gẹ́ ni لعله يحسن ذكر بالمناسبة الأثر المعروف عن الإمام مالك ولو ما دعك صلاحي حفر في لطب الإمام مالك لما جاء سائل باتني بيري كما قال يا مالك أن ينير مالك كم يتم الاستواء طبعا ما نصنع القرآن كنتم مالك قال الاستواء معلوم imam malik ní al-istiwa nǹkan àti mani wal-kayf majhul ṣùgbọ́n bó ní tiwọ́ ọlọ́wọ́ bá ṣe rí nǹkan mú pẹ̀lú wasu'alu anhu bid'a ti máa bèèrè nípa rẹ̀ bídíà ni àwọn tó ṣíwájú wọn bèèrè rú ẹ̀ akhriju ar ẹgbẹ́ ọkùnrin yìí jáde fa innahu mubtadi' mubtadi' ni wọ́n ni wọ́n mọ̀ sọ́ra mubtadi' àná ṣẹ́kọ̀ọ́ àlùbárí kọ́mẹ́ǹtì wọn náà kún iye ní kò dó ní dídí à mùjẹ́rọ̀dẹ̀ màsá àdáni síwá nítorí bó ká bèrè nípa ìtìwá lásán ó sì dó ní dídí à ìbó ká bèrè ní. wọ́n ní láàkì ṣùgbọ́n aráàdà àyùfì màṣíyàn káwọn yẹn gbọ́ nǹkan yé àbí àyẹ̀f àmàṣíyàn kọkùnrin yẹn gbọ́ nǹkan yé ni lákin khashiyal ìmáàmù Malik sọ́rí lákin aráda yẹn àmàṣíyàn ọ̀rọ̀ arákùnrin yẹn ni ó fẹ́ gbọ́ nǹkan yé lórí dòní béèrè tó béèrè ó sì dòní bídà nítorí yẹn lákin khashiyal ìmáàmù Malik ṣùgbọ́n ìmáàmù Malik ẹ̀rù ń bà àyẹ̀rì ni àwàrà àzálìkà mukhalafatan lil aqida salafiyya wọ́n yẹ التي خالف عقيدة سلفية فقال أخرج الرجل أني أموكم يجاري فإنه مبتدئ أني بديان شكرا رأيك يقول قد بيري كي من السوال دوني بديا أكوني بيك بان كيري كدوني بديا شما ما مالك يصبو لوني لات لفتجيتي انظروا الآن كيف الوسائل ونسي أبو نسي كيف الوسائل bí wàsáìlù ṣe rí àti methodology ṣe textiles yóò yàtọ̀ níṣù antara anta wa ana wa bakru wa umar wa zaij àwọn amru wa zaij ila akhiri ṣe èmi ìwọ bakru amru àti zaij àwọn náà rí pé láwùsà alànà wáhìlì àmàtì mùsùlùmí tí ẹ̀kan nù generality àwọn mùsùlùmí bá bèèrè lọ́wọ́ wa أو من خاصة المسلمين àbínú àwọn tí wọ́n jẹ́ special nínú àwọn mùsùlùmí gàtí bí àwọn tí wọ́n tún mọ̀ ń pàtẹ́wù sábà béèrè mísìlá alasuwal sábà béèrè irú béèrè tí ọkùnrin ẹgbẹ́ lọ mọ́ mọ́lìkì nùjíbù bí lọ́sùn jẹ́ wọ́n fi mọ́lìkì ṣẹ́rú èsì tí mọ́ mọ́lìkì fún ọkùnrin pé alisuwa màálùm ni bá fún kàtàkùn wà sọ́lọ́ àánú bídíà àkùrìjú fa iná wọ́n sáàkìrù bídíà ṣe ìkàtà máa sọ nìyẹn wà ní ṣíkùhù bitamami kalami yìí àwọn àfẹ́kọ́ ní bídíà ni fanakulu àkùrìjú rájùlá fa iná wọ́n tẹ́lẹ̀ ẹgbẹ́ ọkùnrin ajáde ní ni wọ́n ní ṣe ìkàtà máa sọ nìyẹn náà ọlá ní sọ bẹ́ẹ̀ lé wọ́n anna zamana khalafa torí pé àsìkò ti فالوسائل التي كانت يومئذ مقبولة methodology táwọn èèyàn lè lò nígbà yẹn al-yawma laysat maqbula methodology yẹn ni kò ṣe nǹkan tó acceptable sí lè anna àtẹ̀dúró aksar aksar mimman tanfa methodology yẹn ni aburú rẹ̀ ó pọ̀ ju dáadáa tí ó bu wa lọ. sáwọn afọrúgbólóyìn fún yẹn gbà yẹn ni ó gbọ̀n yóò sì t right ni yóò sí type náà ṣùgbọ́n ní àbá sọ orú nǹkan báyẹn fún yàn níṣìn ọ̀rọ̀ ṣe kàbá ni wọ́n káwọ́ tí àbá sọ orú nǹkan báyẹn fún yàn níṣìn nígbà tẹ́ tún lé àwọn èèyàn jìnà sí i ṣé tí wọ́n máa lè kí ń lò ń gbà yẹn wọ́n lò ó nígbà bí tadib láti lè fi kọ ènìyàn lẹ́kọ̀ọ́ bákan náà nígbà bí tadib láti lè fi lé àwọn èèyàn sá níbi nǹkan tó ṣe pé yóò ṣì gé sílẹ̀ fún àwọn oníbíbíà tí wọ́n ń bẹ ní àsìkò yẹn fẹ́lẹ́ yìí a máa rí ní ọdíò 666 títí láti rò wúdá wọn nù jẹ́mọ́ tábà wọ ọ̀rọ̀ tí ṣe kàrà báyìí sọ̀rọ̀ ìta Bukhari tí wọ́n mú wá a sọ fún wa ìkí àlìmámù Bukhari sọ fún bẹnu tíra wọn tó jẹ́ pé lára wọn tíra tán kọgbẹ̀ yìí òun náà ní kálùkù àpò àìlè ìbáṣ wọ́n fi rí lẹ́ńdẹ̀ pé àṣìláwà rẹ̀ mọ̀tìlóòrù tàbá ògbólò àfìdáàdùn mọ̀tìlú gẹ́gẹ́ bí àwọn afáàtọ̀bá ń sọ̀rọ̀ lára àwọn nǹkan tí àwọn làvíà máa ń lò ọmọ ìlúgbólò yẹn ṣùgbọ́n mọ́ Bukhari tó sọ kò gbàlérò ipá Al-Qur'ani ẹ̀dọ̀ ọlọ́mọ bá ní mọ́ Bukhari tó sọ kò gbàlérò pọ́lọ́mọ bò kì í sọ̀rọ̀ in fact kíra kálukú àfọ̀hálì ìbáàdì yẹn ó fi ṣe reputation fáwọn tí wọ́n sọ pọ́lọ́mọ bò kì í sọ̀rọ̀ ni ìyẹn yàmíyà náà ló fi ṣe rọ́dù fún àwọn bí Ahmad bin Abi Duhad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n champion kì ní yẹn gbà yẹn lára àwọn tó fi ṣe rọ́dù fún ni ṣùgbọ́n Imam Bukhari ló gbólóhùn tí àwọn làzíà máa ń lò àwọn làzíà ọ̀rọ̀ títí wọn ó tún yàtọ̀ ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí Al-Hafiz Zahabi ṣe ń sọ nínú síyàrò aláàmì núbàlá nígbà tó ń ṣe tẹ́rjámà kàràbíṣì wọ́n fi rílẹ̀ wípé kàràbíṣì ọ̀rọ̀ tó sọ yẹ ọ̀rọ̀ tó kọ̀rẹ́kì ni ṣùgbọ́n imam ahmad rahimahullahu ta'ala wọ́n lè mọ́ kàràbíṣì nítorí ipé nǹkan yẹn ni wọ́n lè lọ lòó là, si je suis القران euh, il y a le Coran, mon clou, là, je suis béni. Sur le fond, الحافظ الذهبي ابن سيرة نبي ترجمة الكرابيسي الكرابيسي وني ولا ريبة أن ما ابتدعه الكرابيسي وسيم انتي كرابيسي دالني وحرره في مسألة التلفظ تشكو في اللي نيجي قولوا نيجي يجوا تلفظ لأنه مخلوق إقلاف القرآن مخلوق يعني هو حق ونيوددني لكن أباه الإمام أحمد شما ما أحمد باولي لألا يتذرأ أو لألا لأن يتذرأ به إلى القول لخلق القرآن أو يمل جدي أكاسو láti lọ máa fi spread pé alkùránì ẹ̀dọ́ ọlọ́wọ́n bá ní owó ìtumẹ̀ náà ni pé láti máa fi spread pé ọlọ́wọ́n bó kí ń sọ̀rọ̀ alkùránì wọn kọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bá ní wọn ni ọlọ́wọ́n dá bó ṣe dá sánmọ́ bó ṣe dá ilẹ̀ fasọ́dẹ̀lbà ṣùgbọ́n mahamadu blọ́ọ̀kì ọ̀nà yẹn لأنك لا تقدر أن تفرز التلفظ أن تفرز التلفظ من الملفوظ الذي هو كلام الله إلا في ذهنك فريكي واني اوني ليشون كنيا لاني تلفظ يصور يني أتي أورو يجنج تنشي القرآن سو أيا فيني أقول لك ما ليشون كنيا سيدو يلغي القرآن مخلوق kí ni túmọ̀ rẹ̀ láwùí ó lè túmọ̀ sí ìsọ̀rọ̀ mi makuluk ẹ̀dọ̀ ọlọ́mọba ni bẹ́ẹ̀ ni ohun mi mo ṣe sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́mọba ni mo ṣe yíyanú ẹ̀dọ̀ ọlọ́mọba ni ṣùgbọ́n tí n bá ka alukur'ani jáde ni alukur'ani tí mo kà jáde ọ̀rọ̀ ọlọ́mọba ni kò ṣe ẹ̀dọ̀ ọlọ́mọba so láwùí ó lè túmọ̀ sí malfud bí kur'an makuru kitab maktub so mọ́bdàrí wọ́n máa lò ní ayé kíni ayé ismu so ìgbàta bá ní ẹ̀kan tí ó sọ pé lọ́gbìnrin kò án makhluk in tó ń sọ ìgbà rẹ̀ ó lè túmọ̀ sí pé Al-Qur'an makhluk ó dẹ̀ lè túmọ̀ sí pé náà ohun mi makhluk èwo la fẹ́ mú méjèèjì ṣùgbọ́n Muhammadu rí pé kàràdíìsì wọ́n kẹ́fì rẹ̀ wípé n tó ń sọ onípẹ́jọ ọlọ́run wa ní Al-Qur'an òun ni wọ́n fi lè mọ́ láti wá rí pé gbólóhùn yà gbọ́rọ̀ tako sórí láàbí sọ wípé ìtìkàrà bí ti sọ tàwọn kìíní ẹ̀ hakun ṣùgbọ́n Imam Ahmad rahimahullahu ta'ala tako nítorí kó lè pa àwọn èèyàn ó spread kìíní ipò ọlọ́run ọmọ òkè sọ látara gbólóhùn rẹ̀ ṣàhínà Allahu ta'ala tálọ àkílá àgọ́rù mọ̀túnú in tí àwọn gbà lérò òun ni pé ohun ó yàtọ̀ sí alukùránì ọlọ́run ọba gẹ̀gẹ́ ohun ohun ẹni tó ń kà àti bó ṣe ń kà mọ̀fúlùkù ni ṣùgbọ́n tó ń kà yẹn gangan ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ibi tẹ́yìn àti ṣùgbọ́n tá a fẹ́ lọ lẹ́ ni pé ọ̀rọ̀ tí ó káṣọ tó Bukhari ò tiẹ̀ sọ alimamu Muslim níbi ìjókòó Muhammad bin yahya abdulli ó lè sọ pé ẹni tí ó bá sọ gbà pé kí ni lafzul Qur'an ni ipe makuluku ni tó máa ń sọ pé lafzul Qur'an makuluku kẹ́ni ẹ̀ dìde sí tiwọn máa Muslim bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó gbogbo ẹrù rẹ̀ ní ó dìde tó túmọ̀ sí pé ohun orí tó rọ̀ ń gidi kó ń lo lafzul yẹn ni àwọn àdíìsì tó gbà lọ́wọ́ Muhammad yẹn azuli ó ṣe kí ó kọ lórí kí ó dá padà fún láwùjù tí ma Muhammadu fọlẹ́ tó bá sọ jà mí ni Muslim ò rí nǹkan tó burú bí láwùjù yẹn ṣùgbọ́n wọ́n ní pọ́blẹ́mù wọ́n ní iṣu pẹ̀lú kí wọ́n sọ pé Al-Qur'an makhluk pé kí ni wọ́n kà fara ẹni yẹn náà al Muslim wọ́n ní iṣu náà mùsùlùmí tún sọ ń ṣe ó lásìkò kan mọ̀ àkúrúkù ni wọ́n ní problem pẹ̀lú ẹ̀ nù mọ́mọ́ amọ́dún ní problem pẹ̀lú ẹ̀ wọ́n pẹ̀lú tó bá sọ níjà mi náà mùsùlùmí ò ní tó rán gbogbo ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ mùsùlùmí gẹ́gẹ́ fúnra wọn wọ́n ní problem pẹ̀lú ẹni tó bá sọ wípé òun ní tawakkuf lórí pé ṣé Qur'an makhluk wala ghayru makhluk ṣé dọ́lọ́wọ́ bá ní wọ́n ní tàwákù pẹ̀lú ẹ̀ ìmọ̀mù muslim wọ́n ní problem pẹ̀lú ẹ̀ tó bá ní tàwákù pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ali ibn jahaj ali ibn jahaj lára àwọn àfáà ní Imam Bukhari ni òun ní tàwákù oní tàwákù ìpè ṣe Qur'an makhluk gẹ́gẹ́rù makhluk oní tàwákù alimọ́mù muslim ìgbà tí àwọn ń sọ̀rọ̀ nípa ali ibn jahaj wọ́n ní síkọ̀ tó síkọ̀ ni ó ṣùgbọ́n wọ̀wọ́ jami síkọ̀ tó alìbìjáj wọ́n ní síkọ̀ ni ṣùgbọ́n wọ̀wọ́ jami jami wọ́n ní jami so Imam Ahmad ẹni tó tàwọn kọ́fà ẹni tó ní lábẹ́rù kan makluk àtẹni tó ní alkuhan makluk lọ́dọ̀ Imam Ahmad gbogbo wọn jamiya ni wọn Imam Muslim ẹni tó ní lọ́dúnrún kan mọ̀kúrú kò ní iṣu pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹni tó tọ̀wọ́ kọ́fà ti pé alukur'an ní ti pé kò ṣe mọ̀kúrú kù ní ẹni tó lóun ò lè sọ bí alukur'an mọ̀kúrú tàbí kò ṣe mọ̀kúrú so wọn ní problem pẹ̀lú ẹ̀. náà ká lè mọ ọ̀rọ̀ táwọn sọ́láàfù sọ bó la ṣe fẹ́ áńbù sí ni torí pé àwọn ọ̀dọ́ ní akàn mú nǹkan téèyàn kan sọ yóò wá sọ ṣùgbọ́n àwọn tó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ wá ti àwọn ìzàmọ́tì kan sí wọn ni wọ́n á pádànù wọ́n á pádànù tí ẹ bá ti àwọn ìzàmọ́tì kan sí wọn wọ́n á pádànù wọn. náà ọ̀rọ̀ tàwákùfù tí a sọ yìí tí àwọn míì tí mọ́mà mọ́ sọ pé ní tí ó bá fi lè tàwákọ́fà ìpéjà ni ìfàtàn ló wọ́ sí ju àwọn tọ̀hún yẹn lọ a ní àlejò jáde ó tọwọ́ kápá lára àwọn àfáà Bukhari lẹ́yìn Imam Ahmad rahimahullahu ta'ala àwọn hadithi àlejò jáde tán ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe wọ́n dá gbogbo ẹ̀mí ọmọ wọn wọn ni kọ́ mọ́ gba hadithi ìyẹn uh, Abdullahi sọ́ọ̀lì wọn ni kọ́ mọ́ gba hadithi alibin jáde Imam Bukhari ṣe gba hadithi yẹn ìmọ̀ Bukhari ṣe gbà mí sẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ pé síkọ̀ ni jàmí tọ́ba fi lè sọ pé èèyàn síkọ̀ ni ṣùgbọ́n jàmí ni ó túmọ̀ sí pé kò sọ̀rọ̀ káfíìrì ni wọ́n sọ wọ́n mú sí ìwòkà fara rẹ̀ tọ́lú jẹ́ pé gbólóhùn ìpìlẹ̀ ní jàmí ṣó túmọ̀ sí tẹ̀fíìrì oníṣẹ́kàlùbá ní sọ àwọn mígbà pé kí ni tẹ̀fíìrì ni ibùn tẹ́yìn rahmanulahu ta'ala ṣàlàyé at length òyìnlẹ́yìn so Ibn Taymiyyah rahimahullahu ta'ala so àwọn eh, eh, eh, agbọ́nrin yìí ni nǹkan tó ṣe ibùdó ńlá ni ìyẹn ọ̀rọ̀ àwọn táwọn tọ́lápù sọ tẹ bá kó tẹ bá jòkó ti gbogbo ẹ̀ ẹ̀ lọ́kún rẹ̀ ìdààmú báyìí nípa àwọn ọ̀rọ̀ míì náà mo fẹ́ ka eléyìí náà jáde ẹ jẹ́ kí n wo ọ̀rọ̀ tí mo fẹ́ ka jáde yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ الشوكاني الحافظ الشوكاني nínú fatul kabir nígbàtí wọ́n ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ́fìdá tọ́nà ọba lò nínú al-Qur'an wọ́n ni wọ́n ha bí masala wọ́n ni masala yìí àmì kídàm al-Qur'an wọ́n ni kàtí mo gbà lóró pẹ̀lú masala yìí òní kídàm al-Qur'an ipé kùránì ó ti pẹ́ ọ̀rọ̀ láíláí ni bákan náà wàhùdúsá ipe kùránì ipe mọ́kàdáfù ni ipe nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ wá ni kọ̀dù tó yẹ bí ẹ̀kẹ́ tí ó rùn ahìlẹ̀ ìlú èyí tó pọ̀ ní àwọn onímọ̀ òun wọ́n rí àdánwò látàrí eléyìí wọ́n fọ́bì nínú àwọn ọlọ́lá náà في الدولة المأمونية لإجابة المأمون والمعتسمية التي إجابة المعتسم والوافقية التي إجابة الوافق إجابة ما يستعي ونعوني سنة لا رفقها بكنا وفعوني بديا وفعوني أبارا أو جهنية وجرى للإمام أحمد بن أنبل ما جرى من الضرب الشديد والحبس الطويل ما كما قش الاهتمام أحمد يبون هو واهتمام لين تولي ثم ضار بكنا وضرب بسبب بسببها عنق محمد بن نصر الخزاعي وبى محمد بن نصر الخزاعي وبى لوري توليورمي فصارت فتنة عظيمة ودي فتنة الله في ذلك الوقت يافكوا وما بعده أتياسك توالتا والقصة ونيتا أشهر من أن تذكر إن أبا جمع جبك الله يجهز صولوني ومن أحب الوقوف على حقيقتها الوقت ما بوش الشلع طالع ترجمة الإمام أحمد بن أنبل في كتاب النبلاء colocar e tem ìtàn biography imam ahmad inú siyari alami nubala li mu'arrikhi islam az-zahabi fún òpìtàn àwa mùsùlùmí òpìtàn islamu ní alhafiz az-zahabi wani walakot asaba a'immata sunna bi kina'i min al-ijaba ila al-qawl bi khalq al-qur'an wa huduthi ولقد أصاب أئمة السنة وني أئمة السنة وأفا السنة والرأيت لامتنائهم للإجابة للقلب القرآن قالوا بكني واتقوا وأستطيع القرآن مخلوق وحفظ الله دين أمة نبيه عن الابتلاع الله باب وشو أمة نبي رني نبي ولكن ولكنهم رحمه الله ṣùgbọ́n kọ́nà ọba ọba wà kẹwọn ẹran gbọ́ o jáwọ́sù záàlìká ilẹ̀ jẹ́sì lè kí dámì yìí wọ́n wá kọjá àlà wọ́n kọjá abẹ̀yẹn wọ́n kọjá abẹ̀yẹn ní láti lọ sọ pé alkùrán nǹkan ọ̀díìmù ni pé nǹkan tí ó ti pẹ́ ni wọ́n sọ emphatically wọ́n lámì ẹ̀fẹ́sẹ̀rù aláàdáàlì wọ́n tó wá bá wọ́n tún wá lọ pè ní kéfèrí ẹ̀hùn tó sọ pé kòránì nǹkan wípé àṣìyìn mọ́kídàtù ni bal jawazu dhalika ila tafsiri man waqafa wọn kó àwọn tún kọjá náà tún kọjá là ń débi pé kí wọ́n kà fara ẹni tó bá ta wà kọfà pé bá dáa kó ṣe pé wọn kọjá ibẹ̀ yẹn wọn débi aláwọ́kù ẹ̀tún wọn lọ ń kà fara ẹni tó sọ fóun ní tàwọ́kù lẹ́ni tí ó ń sympathize pẹ̀lú àwọn èèyàn bíi Ali bin Jaj tó ń sympathize pẹ̀lú àwọn Yakubu bin Shaiba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọn tó tàwọ́kọ́fà wọ́n ìjẹ́ ilé ìlú ilé alámi huyub وليتهم لم يجاوزوا حد الوقف وارجاء العلم لعلام الغيوب tó bá dákú ṣe pé wọn kọjá àbẹ̀yẹ ni tó fi ìmọ̀ràn padà sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ aláàmì òye fẹ́yìnà lẹ́nu yóò súnmọ́ àmì náà sálà fi sọ́ọ̀lì wọ́n ní àgbọ́lọ́pọ̀ àwọn sálà sọ́ọ̀lì dàbí àwọn tó wà bìfọ́ Imam Ahmad al-Kuni من àti ìgbà tí ìmọ̀ sọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ní àgbọ̀n kankan ṣe ìmọ̀ ìkànnàmù ti pé àwọn èèyàn sọ nǹkan tó jọmọ́ báyìí wàlà lókìlá alù kẹlìmọ̀tún fìdáàlìkì àgbọ̀ pé wọ́n gba kankan wọn látọ̀dọ̀ wọn lọ́dún nípa eléyìí fakánà ìtìná omi ìjábẹ̀ ìlànà ju eléyìí wà kàmá sùgbì àbíyárì wọ́k ọba tó ṣe fún ló mọ kọ̀kọ̀ ọba tó mọ gbogbo nǹkan nípa pé àwọn ilé sọ bí ẹkùnrin àmà fúlùkù àbí kò ṣe màfúlùkù àbí mọ́hádàs àbí kò ṣe mọ́hádàs eléyìí àtúríkọ̀tún mùsùlùmá òfin ìsàlámà ọ̀là ń bẹ́ndé eléyìí wọ̀lùkùrúsù tẹ̀kfírí tọ́wọ́ ẹ̀sìn ìbáduláyì wọ̀lùhámìláyì sùhánà eléyìí láti mọ́rúgbọ́ mi ìpè ní kéfèrè àwọn kan lọ àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá ẹwọ́ ọ̀rọ̀ aṣẹ́ òkàrí nípa ọ̀rọ̀ yìí aṣọ́kárì ó wá áfta àwọn ọmọ ahmed wọ́n ka gbogbo nǹkan táwọn ọmọ àwọn olùsọ wọ́n ka tẹ́lẹ̀ yìí wọ́n ka tẹ́lẹ̀ yìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀yìn nǹkan padà conclude sí òun náà ní pé kí òun ní pé ẹni tó wá tàwọn kọfà kò yẹ kí ẹ tírìtì rẹ̀ ṣe tírìtì rẹ̀ lílẹ̀ bùkẹ́ tó wọ́n pè ní gẹ́gẹ́sì sọ̀kà wọ́n gbàgbé a ní àbíbí jáàjì mọ́mù muslim sọ so jáàmì tí wọ́n fi ti yé kò lè jáàmì kò lè jẹ́ jáàmì tí ife káfí torí pé kò lè kọ̀rẹ́ ìkan pé fíkọ́tún káfí káfí Imam Ahmad ní àwọn wọn ọmọ yàrá ní ma sọ exam exam exam ẹni tó bá ka tí àwọn ka àwọn ọ̀rọ̀ wọn dáadáa ní yóò mọ̀ fọ́rọ̀ exam yẹn ní kò ń mọ́mọ́ amọ́dù lè sọ̀rọ̀ ń bò ní ibi irú ìtàn tó ń pa kàràbíṣì ìfá ìlòmí ìtẹ̀lẹ̀ àìlòmí ò gbà lọ́wọ́ wọn tó jẹ́ pé tẹ́jọ́mọ̀ kàràbíṣì nísìnyí tá a bá wò ó bí ẹnu sí ẹ̀rọ alámì núbàlá kò ń ṣe pọ́kẹ́ ó lá ẹ̀mẹ̀ záàbí ò lánàá fẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn èèyàn tó mọ kó tí wọn tó mọ fi so ló fi jẹ́ wípé àwọn nǹkan yìí ń ta gbọ́dọ̀ understand ni i understand your ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ àpá kan àásọ di nọ́ọ̀sù tó ipá fi máa bá wọn yàn láti máa bá wọn lò wọ́n àfà àwọn afá sábàbù ẹnu òkú lórí àwọn nǹkan ní ìyẹn ní ṣèkàlàgbá ní tọ́ka sí ọ̀rọ̀ tí fọ́ọ̀dù náà àwọn àfọ́ọ̀lù sọ́làbù bá sọ a lè sọ ní kí ni principle sọtọ́nà yẹn bá lè àbá wọn ṣe tàwílù rẹ̀ olùjẹ́ pé ibùn tẹ́yìn rahimahullahu ta'ala ìta wọn conclude ni pé gbólóhùn tí mọ́mọ́ amadu bá lò ìpẹ̀lúwàbí sọ́lá ìjà mi wọ́n sọ tẹ̀fíìrù mutlak ni ọ̀rọ̀ ibùn tẹ́yìn ọ̀mù sọ yìí tẹ̀fíìrù mutlak ṣùgbọ́n àwọn àyànù tí irú tí mọ́mà amadu bá kàfàrà ní wọ́n náà ti ṣe ìkọmọ́tì ọjà lè wọn lórí kátó kàfàrà wọn conclusion ibùn tí yíò ilé torí ẹni mọ̀rẹ̀tẹ́sìn mọ̀rẹ̀tẹ́sìn mahmú mọ̀rẹ̀tẹ́sìn mọ̀rẹ̀tẹ́sìn wọ́n ní mọ́mà amadu ní wọ́n gbà pọ́n yẹn lè kí n lọ́yún wọ́n rà pẹ̀lú tó ń ṣe tó ń sọ̀pọ́ọ̀tì àwọn àfa àjàmíyà gẹ̀gẹ̀ ilé mọ́mà amadu gbà pọ́n yẹn lè lọ́yún so even tẹ́lẹ̀ àlòkéèsì mọ̀ọ́tẹ́sì yìí láti lè fi rinlẹ̀ wípé àwọn tí wọ́n bá wọ́n dùbá kà fara nínú àwọn àyà mi àwọn tó ń sọ alukuran makuluku ni lẹ́yìn kọ́mọ́tò hujja ni ṣùgbọ́n tó ń bá ṣe kọ́mọ́tò hujja wọ́n kàn ṣe ìtìlákẹ́ ni bẹ́ẹ̀ ni ẹlòmíyàwó pé náà àwọn tó ṣe wípé wọ́n sọ wípé kí ní ẹni láti lè fi ṣe kí lórúkọ fún ẹni ìṣe tàbírù ní bí ṣe kàlàbánú rahimahullahu ta'ala ṣe sọ àrímọ̀ àwọn mi náà tí wọ́n sọ nǹkan tó jẹ́ wọ́n báyìí ló fi jẹ́ wípé tí abáwò àṣíjì wọ́n ṣe nákùlùrù nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ so ló jẹ́ pé ìkàndì nǹkan mú nìyí nǹkan tó ṣe pé àwọn àpá àgbà àwọn nǹkan tó ṣe pé ó ṣòro fún wọn láti yanjú ara wọn tó ṣe rọ́ǹdù fún ọ̀rọ̀ ibùn tèmi àìpẹ́ rárá kò rí bẹ́ẹ̀ mọ̀ọ́kẹ́ sí ní ó padà túbá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi aṣọ náà ara wọn máa kan tí ó máa ṣe wọ́n ràn wọ́n rẹ́ káàkiri wọ́n kàn mọ́ra ní Muhammadu kan ó sọ lára wọn rẹ̀ má Muhammadu tán máa mú so òun ni pé òun ni pé Imam Ahmad wọ́n sọ gẹ́gẹ́ bí kámúwo lára àwọn afárò yìí irú ìtò ń bẹ ní inú alìbánà alkubro títí títí inú bàtọ̀ alókùbárì rahimahullahu ta'ala. but before kato lọ bẹ́ẹ̀ tọ́lọ́ lọ sínú mọ̀nákìrì al-Imam Ahmad títí ibùn Jawzi wọ́n sọ ń bì kan al-babu sábì wa sabrun fi zikri kalami fi man ajaba fi mihna nípa ọ̀rọ̀ Imam Ahmad nípa àwọn àfà táwọn padà juwọ́lẹ̀ tí al-Qur'an makhluq nígbà tí tọ́jọ́ ìjọba àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tí wọ́n rí àbítán bẹ̀rù wọ́n ní akhbarana Abu Mansur القزال قال أخبرنا أبو بكر أحمد بن علي بن ثابت قال أخبرنا البرقاني سوء وصاله يعني آه، سعيد بن أمر البردعي قال سميت أبا زرع مقاتل أبو زرع عن وهو الرازي أبو زرع الرازي يقول كان أحمد بن أنبر لا يرى الكتابة عن أبي نصر الثمار Imam Ahmad ní kò gba kéèyàn gba àdíìsì lọ́dọ̀ Abu Nasir Samar wàlá Yahya bin Ma'in bákan náà kò gba kéèyàn gba àdíìsì lọ́dọ̀ Yahya bin Ma'in wàlá ahad mimman tuhina bákan náà Imam Ahmad ò gba kí wọ́n gba àdíìsì lọ́dọ̀ èèyàn kan nínú àwọn tó ṣe yí pé wọ́n tra ìyẹn àsìkò yẹn ni fàjábà tó dẹ̀ jẹ́ pé ọba ó sọ nǹkan tó bá fẹ́ kó sọ يحيى بن معين أبو نصر التمار إمام أحمد قرأ شكري قرأ بويكوتا وين وما وما أدراك من يحيى بن معين فأجاب فأجاب قال البرقان واخبرنا الحسين بن علي التميمي قال حدثنا أبو عوانة يعقوب بن إسحاق السرايني قال سمعت ميموني يقول صح عندي آه، الميموني صيفة أو لا في لدوني أنه لم يحضر أبا نفر التمار حين مات ما أحمد هو أتين جنازة أبو نفر التمار إلا في أبو نفر التمار جاد لي ما أحمد هو أتين جنازة يعني أحمد بن أنبل فحسبت أن ذلك لما كان لما كان أجاب الفتنة wọ́n ní mo rò pé reason tí ó fi ṣe òní pé torí pé abúlẹ́sọ̀ tamar padà sọ pé kí alukoran náà kúrò imam ahmadu ṣì lè mọ́ wọn lórí eléyìí tó pé kí ni wájú ọba ni wọ́n wà ìbẹ̀rù ló kí wọ́n juwọ́ lẹ́nu bákan náà tí a bá kẹ́lẹ́ ìmọ̀kàn àárín ìjáde ni. lára rẹ̀ tí ó bó ṣe ń bẹnu mọ̀nákì Imam Ahmad yìí náà ní page 523 wọ́n ní Abubakar Marwa al-Marudi Abubakar al-Marudi يقول أصيبه جاء بن معين جاء بن معين ودخل على أحمد بن أنبل ó wọlé wá bá ahmed ọmọ ambal ọwọ́ married nígbà tí ayé ara imam ahmed ò yá fasalama ó sálámà sí imam ahmed salam ya rúdà alayhi salam náà muhammad ò dáhùn sálámà rẹ̀ fọkàn ahmed qad halafa bin ahad wọ́n ní imam ahmed ti búra ó ti ṣe kíni ó ti búra ó ti jẹ́jẹ́ la yukallim ahadan mimman ajaba ìpè ẹ̀yàn kankan náà wọn àfáà tán sọ nǹkan tó wá bẹ́ kán sọ yẹn ní ohun òní bá wọn sọ̀rọ̀ hatta yalqa Allah azza wa jalla tó wù ìpàdé ọlọ́run ọba famazala yahya yatẹ́rì yahya bin ma'in ó ń bá màmá amadu sọ̀rọ̀ lẹ́ni tó mú ẹ̀fíìsì wa tó mú ẹ̀fíìsì wa wọ́yà kú yahya bin ma'in sọ pé hadith ammar hadith ammar irun tó ṣẹlẹ̀ sí ammar tánàbí sọ fún wípé in adu faruj tó bá tún bẹ̀rẹ̀ fífi àjẹ́ sọ gbogbo tó bá lè sọ ń pa mí ní tí ó dá ṣe kúfúrú pẹ̀lú mi tó máa ń fi ìyà jẹ́ nì in tó mú aṣọ ni ẹ̀ wàkọ́lá láwù ta'ala illa man ukra wàkọ́lù mutma'innu bil ni فقال يحيى يا من معين وقال لا يقبل لا يقبل لنا عذرا وبيكوزي واني فخرجت بعده ẹni tí ó gbà wá olómìnà jáde tẹ̀lé owó ajá ní fún ẹgbà lẹni tí ó jòkó sí ìbẹ̀nu ọ̀nà ọ̀kọ́lá ayùṣe nǹkan ahmed báadí yábí mẹ́rin kí ni wọ́n máa mọ́dún sọ nígbàtí mo jáde sọ o mọ̀rúdí fèsì wípé nǹkan tó sọ nígbàtí ó jáde ò ní wípé colt yahtaj bí hadith ammar onímọ̀ mamadu ní ó ń fi hadith ammar ó fi ń ṣẹ̀rì wa hadith ammar hadith ammar bẹ̀ ni marartu wa ó yẹ sùgbónà ike amaru sọ pé mo gbọ̀dọ̀ wọ́n dẹ̀ ń bu ẹ fanahaituhum mo wá sọ fún ọkàn mọ́ bu ẹ mọ́ fàbọ̀rabúni wọ́n nà mí a ní ṣe bí bá bí ṣe lọ jẹ wọ́n á tún kílẹ̀ lákùn ó ní mama amadu ń sọ mọ̀rúzí sọ pé mama amadu ń sọ ńgbà tí adìmọ̀ ń jáde tán pé ẹ̀yìn ní kílẹ̀ lákùn wọ́n sọ fún yí pé nùrídùú ánàdìrí bà fún a máa nà yín o فسمعت يحيى يقول مري أحمد غفر الله لك وما رأيت والله تحت أدين السماء إلا أبقى بلين الله منك So, Ibn Jawzi nínú manakib Imam Ahmad ọlọ́mú ọmọ eléyìí wá ní. Lẹ́yìn ẹni wọ́n mú àwọn reasons táwọn èèyàn fi ṣe ìjábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí nǹkan tí alìkàní ọ̀rọ̀ alìrìn madina táwọn ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni tó ṣe pé àyè onígbà wa láti ka ìyẹn náà máa wá fáà tí wọ́n ajábá Imam Ahmad bó ṣe tírìtì wọn nìyẹn náà ṣe yẹ túmọ̀ sí pé wọ́n ṣe tírìtì wọn yẹn ní gbogbo èèyàn ṣe gbọ́dọ̀ tírìtì àbí gbogbo àwọn afá yòókù ṣe tírìtì wọn táwọn àpapọ̀ irú nǹkan tí wọ́n máa ń lu ṣe òun la máa ṣe fún àwọn èèyàn ní àsìkò sí so ara wọn tí wọ́n mú wá pé ṣe gbùn bá rahimahullahu ta'ala wọ́n ní ẹni tó wá ń ṣe fàná fún oní fídíà ipé kẹṣe ìlhàkùn wọn pẹ̀lú ẹ náà máa ní ọ̀rọ̀ tó kọ̀rẹ́kì ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Muhammad náà máa yẹ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ̀bí kù ní ìṣù ṣe gbùn bá gbẹ̀ngàn fúnra wọn ni àwọn àti al-Qaradawi ni wọ́n jọ jòkó tí wọ́n jọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní yẹn ìfọ́ àti ṣe gbogbo àbùrọ̀ṣùmọ́ Allahu ta'ala ká tó jáde láyé ó láwọn àjòkó àbí àwọn ọ̀rọ̀ tó pa àwọn àtàwọn nípọ̀ mọ́ àwọn tí a mọ̀ sọ ní bídíàní bóòlù àti fẹ́ lo ọ̀rọ̀ wọn àwọn kẹta ìlú ní ògbọ́yé lélẹ́yìn àmú general statement apá kan ni so òun ni nǹkan tá a fi ṣe tẹ̀síbíkù wọ́n àtàwọn ọ̀rọ̀ yẹn ní ó ní ìtumà onítàwí tẹ́rí ṣe kàlùbá ní ọ̀ṣùmọ́ òlà òta aláṣẹ sọ onítàwí lápẹjú ẹ tábàlọ sí volume 8 majmú fatawa maqalat mutanawiya ti ṣe gbọ́n bá ọ̀ṣùmọ́ òlà òta alá volume 8 page 226 ṣe gbọ́n bá ọkọ̀ kìnnìkan wọn ni ìdọ́wù wa ta'qibun ala maqali fadilati sheikh حول الصلح مع اليهود إيضاح وتعقيب على مقال فضيلة الشيخ يوسف القرضاوي حول الصلح مع اليهود أو ماشي صرمت فضيلة الشيخ يوسف القرضاوي ها نوقف أرأيني yìí ni wọ́n kọ́ ní nǹkan bíi fourteen sixteen four years before lọ́wọ́ sọ́mà bàbá pé oníbídíò àpáàtì onífọ̀rí ilẹ̀ ti ṣe so wọ́n bá sọ ọ̀rọ̀ lọ wọ́n sọ wọ́n sì tún fi ọ̀wà pọ́nlé wọ́n fi bá sọ̀rọ̀ lára rẹ̀ so ṣegun bá rahimahullahu ta'ala wọ́n ni alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala nabina muhammad sọ́rọ̀ ìkìlámi وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان يوم الدين أما بعد فهذا إيداون وتعقيب على مقال فضيلة الشيخ يوسف القرضاوي المنشور في مجلة المجتمع العدد سوى الطعبة هي سوى أرى صيوة هي 1415 1415 لا تقع سوى كنا لهم فضيلة الشيخ يوسف القرضاوي سوى ما تصر الله وقد رأى فضيلة الشيخ يوسف أن ما قلته في ذلك مخالف للصواب فتوى الشيخ بن باز يجيب فهو Palestinians ipe ìwọ ilẹ̀ táwọn Yahudi bá fún ẹgbà yẹn náà àwọn kọ̀dọ́lù takò àwọn òpin wọn gbọ́dọ̀ bá kọ̀dọ́lù sọ pé nǹkan yìí nǹkan wọn ni sọ ẹ̀dọ́ máa ọba ṣe gbọ́dọ̀ ní tó lè bá wọlé rẹ̀ tó kó ẹrù ẹni tó bá wá dá díẹ̀ padà ń bẹ̀ ṣé ò gbà díẹ̀ yẹn ná àbó òní gbà ná ó gbà díẹ̀ yẹn náà ni ó padà máa ṣiṣẹ́ láti gbà yókù ni so ààyè wọ́n ṣe lo àwọn ọ̀rọ̀ àpọ́nlé fún nígbà eléyìí rẹ̀ ni ìtàbí fourteen fifteen fourteen sixteen ní five six years uh, four years before kò ṣe fún mars so gbólóǹpẹ́ni tó ṣe sànáà fún ní dídí àní a ní láti wàjá rẹ̀ ṣègùn báyìí wọ́n jọ kúpọ̀ láwọ́rú àwọn mọ̀júdí wọ́n jọ attend conference wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ àwọn tọ̀ntọ́wì Said Muhammad Said tọ̀ntọ́wì àti bẹ́ẹ̀ lọ so ìkan mọ́rọ̀ àwọn afá akẹ́kẹ́ máa lò ó àìgbọ́n nǹkan yẹn oníbídíà tí wọ́n ń sọ àbí oníbídíà bí pé bídíà rẹ̀ kílẹ̀ sí gbogbo àwọn èèyàn ní shi ne ba za ta fola wa karbari an ko mara wani sẹ́jọ́ kó pẹ̀lú wọn wọ́n sọ ọ̀rọ̀ yẹn ni bó láṣe wà jẹ́ ọ̀rọ̀ wọn bákanáà oníbídíà tó ṣe kó kílẹ̀ òní sọ́gbọ̀rọ̀ Imam Ahmad rahimahullahu ta'ala tí Abu Dawud tí ọ̀nà bèèrè lọ́wọ́ ipé ah, tí èèyàn kan ni tó ṣe yí pé ọni ara rajulan min ahli sunna ma rajulin min ahli bid'a mari ẹ̀ka tó jọ ní sunna tó wà pẹ̀lú èèyàn kan tó jẹ́ oníbídíà àátùrù kanáàmá ṣe kí má bà sọ̀rọ̀ mọ́ mọ́mọ́ amọ́dù ní láà wọ́n ti sọ pé bá sọ̀rọ̀ sórí orí pẹ̀lú oníbídíà ni àwòtò ìlímọ̀hù yàní hátà tó ìlímọ̀hù àti tó bá jẹ́ kó rò pé anna lẹ́bi ra ìtàwù máa wú ṣàhíbù bídà ìpẹ́ ni tó rí pẹ̀lú ẹ̀yẹ ni ṣàhíbù oníbídíà ni lẹ́m kó ṣe àdùsùn náà tó ṣe bídíà kan sí kejì kàfàrẹ́ gbàyọ̀ lọ sọ mẹ́wọ̀n oníbídíà tó wọ́n confam sí ṣùgbọ́n nìkan òun ní òun ó sì ń bá ṣe kò mọ̀ lápẹ̀júwe ṣùgbọ́n wọn àdúfà ayẹrẹ kó أن الذي رأيته معه صحيح بدعة فإن ترك كلام شو بابا صنما وإلا فالحقه به شو بابا باني ريتي وباكنا so ẹni yẹn agbọ̀rọ̀ ní kúkúlẹ̀ pé kí ẹni tó jẹ́ oníbídíà tí ó hàn lọ́dọ̀ àwọn àlòsùn náà ní ìpé oníbídíà ni táàbá tú bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yẹn máa tako nǹkan tí màmá amadu gangan fúnra wọn ṣe nísìn àwọn àtàwọn èèyàn jọ ní disagreement lórí àwọn aṣáájú kan àníbìlì jáde nísìn àwọn ògbàdí sí wọn wọn ní káwọn ọmọ ọmọ gbà bùkárí gbà táwọn mìíràn gbà tó pọ̀ yàkùn ń ṣe ìgbà imam ahmed rahimahullahu ta'ala afáàládìí sí ńlá rẹ̀ wọ́n bí before bùkárí bákan náà ẹni yìí ni ó dàgbà àfa alábi fi Daraqutni ọlọ́run tó sọ nípa ẹni yìí ṣùgbọ́n imam ahmed rahimahullah ta'ala wọ́n ni mo gẹ́gẹ́ ìní oníbíjá bẹ́ẹ̀rẹ̀ ni àmàyà àwọn àfáà tí wọ́n bá hadithi ẹni yìí wá ní àmàyà àwọn àfáà tí wọ́n bá hadithi ẹni yìí wá tó ń bọ́ jẹ́ pé kí ah, imam ahmed ó gbà pé mo tẹ̀lé yìí e. káwọn ò gba kìíní lọ́wọ́ ẹ̀ rárá bó ti ẹ̀sẹ̀ kí wọ́n jùlọ lọ́jọ́ rí ṣùgbọ́n wọn gba kìíní sọ̀rọ̀ rẹ̀ ní wọ́n dẹ̀ ń wọ́nu àwọn èèyàn yìí ṣùgbọ́n kò ṣe gbogbo yẹn mẹ́rẹ̀ ló gba nǹkan tí wọ́n Muhammadu sọ lórí ẹni yìí sọ eléyìí ó sọ fún wọn pé àwọn èèyàn nídìí láti farabalẹ̀ nípa irú àwọn nǹkan báyìí نمكن لفي آه إنو الإبانة كما لسوا الإبانة الكبرى تتبعوا بطة الأكبر وصنبع وأن قال حدثنا قال محمد بن داود فطريت عبد الوهاب الوراك الوهاب الوراك لا رأي محمد بن داداني عبد الوهاب الوراك ينصر وني وذكر يعقوب بن شيبة وابن الثلاج ودارك يعقوب بن شيبة لا دورني ما كان ابن الثلاج فقال أرتي عبد الوهاب والراكي صنفي جهمية زنادقة جهمية زنادقة جهمية زنادقة فكان الإمام أحمد بن غفواني أو أنا وقت لكن صاحب بدعة أو مبتدئ لو أنا أقول pọtamọ́yé àwọn tó gba àdíìsì wa lọ́dọ̀ rẹ̀ ni tí wọ́n rí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹlòmí àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin àgbà àdíìsì àti àtúkẹ́ ẹ̀kọ́ ní bídíà táwọn afọ́ bá ń sọ̀rọ̀ pé ni kí ni nǹkan tó ń sọ pé kájínà ní bídíà ṣe bí ká má gbàgbọ́ lọ́wọ́ rẹ̀ náà ni táwọn nínú àwọn ni hadith lọ́dọ̀ rẹ̀ àwọn mìíràn sọ pé kí ni a ní gba hadith a lè gba hadith lọ́dọ̀ rẹ̀ kọ́lá tó wá ṣe pé kí ni yẹ́dù ìlà bìdà àti máa lam yẹ́rùí máa yóò ayé bìdà àtà tó kùnà tí ó bá gba ní tí ó ń sọ̀pọ̀tì bídíà rẹ̀ wá. eléyìí gẹ́gẹ́ bí al-Khatib bó ṣe fún ilẹ̀ nínú tí ó rẹ̀ ní alfáà ọ̀pọ̀lọpọ̀ owó kí ìgbà hadith lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ dáìyà tó jẹ́ mùtẹ́lì tó jẹ́ dáìyà ṣùgbọ́n tí ó bá kí ń ṣe dáìyà ni ọ̀pọ̀lọpọ̀ máa ń gba hadith lọ́dọ̀ rẹ̀ àwọn kọ̀ọ̀kan dẹ̀ ní àwọn nínú kò bá jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ yìí sọ wọ́n ní ìyàtọ̀ mẹ́lá ní àgbàdì ìfẹ́ àti tó rí níjà kí ni nǹkan ta fẹ́ lò níbi pé apèèyàn kan ní oníbíjà tí a fẹ́ lò ń bẹ̀ kí ni ta fẹ́ lò mí pa apèèyàn kan lóníbíjà nìyí títà fẹ́ lò ń bẹ̀ láti lè fi wọ́n àwọn èèyàn gẹ́ẹ̀sì ẹ̀ náà ni pé ká má gba nǹkan lọ́wọ́ ẹ̀yìn ṣùgbọ́n àìsẹ́ ẹlòmí ò gba ọ̀rọ̀ ẹlòmí ò ní gbà nínú àwọn àǹfààní so nǹkan yìí ni nǹkan tí ó le ní kò ń ṣe nǹkan tí ó fúyẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi ṣe ń ra iṣu kìíní tó ṣe pé ẹ wà á rí pé kò sí dìbàtì títí ṣọ̀ká ní ọ̀hún lọ sọ ìtọ́sọ wọ́n ṣe tàwákùfù ní yakubu ń ṣe ibà ọ̀rọ̀ tàwákùfù ní mọ́ mahamadu fi lẹ̀ ṣọ̀ká ní rí nǹkan tí mọ́ mahamadu sọ so wọ́n mọ nǹkan táwọn onítàwọn kófù tí wọ́n dúró wọ́n dẹ̀ sì dúró lórí ọ̀rọ̀ yẹn ni àyínà tẹ̀bdìl ṣẹ́kàlà báyìí rahimahullahu ta'ala rí ọ̀rọ̀ imam ahmad ṣùgbọ́n wọn ní conviction pẹ̀lú ẹ̀ tẹ̀bdìl ìdá tẹ̀bdìl ìdá mamu muslim wọn ní conviction pẹ̀lú pé kamalu lábìlì kò ánìmọ̀ kúlù tẹ̀bdìl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àpèjúwe tí ó pọ̀ jàǹtìrẹrẹ ni so lára wọn kan níta ẹlòmí máa mú wá onípẹ̀yàn kan bẹ̀rẹ̀ lọ́wọ́ karabisi lọ́wọ́ imam ahmad rahimahu ta'ala nípa karabisi ó ní la tukallimu wala tukallim man yukallimu iyaka iyaka iyaka wa hadha al-karabisi

wọ́n ti opinion títí wọn àwọn mí ò gbà lọ mí ò ní gbà lọ wọn ṣọ̀rọ̀ ìlànà kọ́ yẹn so then kàràbísì ni ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà ni wọ́n ní problem pẹ̀lú ẹ̀ ní àsìkò gbà ẹ̀ wọ́n lẹ̀ kí báwọn ní í ṣe lónìí tó ṣe pé ẹni tó ṣe pòkè àfáà mi ló kan bí kò agree pẹ̀lú ẹ̀ olóògbà kò bàbá èèyàn kan yẹ kó bàbá èèyàn kan

so tó bá bí yí kó ké tí o bá wá bá rìn nísìnyí ni ìníṣe báyìí báyìí pẹ̀lú wọn náà mọ̀ ẹ̀hẹ́n ó ní ìzámù ṣùgbọ́n ṣe ìzámù náà ahmad lápẹjú èsì ó jẹ́ wá ìyá anábíwá muhammad sallallahu alaihi wasallam abadan opinion ni wọ́n lè lè lórí nǹkan àfáà lè ṣe mistake lórí nǹkan ni tọ́ba lè lórí ẹni táwọn míì kan aláfa tó ní ó ń ṣe iṣu káwá mú àwọn àfáàrù tó ṣe lọ́dọ̀ àwọn sọ́láàbù kọ̀ọ̀kan ni àásọ̀ ní píríncípù ni sọ̀rọ̀ yakubu ìṣẹ́gbà olamuwayi ọ̀rọ̀ àníbi jáde ní olamuwayi mọ́mọ́ ẹmọ́dù wọ́n ní kọ́ ọmọ àwọn wọ́n gbà kí ní àwọn mílẹ̀ gbà ìyẹn àníbi ìṣẹ́ṣì iṣu yẹn ni kò ń ṣe iṣu tó ṣe wípé àwọn aṣọ di nǹkan tó ṣe pé a mọ̀ fi lọ́là ṣe ara wa ṣáwọn àpèjúwe ó pọ̀ ọ̀rọ̀ rọ̀bí ìlú ṣùgbẹ́ wọn mú yìí náà wá wọn nígbà tí ní Sufyanu Sauri tó dé uh, Basra ó béèrè nípa rọ̀bí ìlú ṣùgbẹ́ yìí وني ربيع بن سليمي ما مذهبه كني مذهب يعني ما مذهب إلى السنة ما مذهب إلى السنة مذهب إلى السنة لا مرسي أجاور إلى هذا هم لو لواهم يكا الإمام سفيان الثوري لا يكا كلا ما لقى جاسي ربيع بن سليم وني ما مذهب إلى السنة سنة لا مرسي ó túnmọ̀ sí oníṣúná làwọn mọ̀ ọ́n sí ìmáàmù ṣùgbọ́n sọ ni wọ́n ń béèrè pé mọ́ǹbìtọ̀ ọ̀nà tù wù àwọn àwo ni wọ́n sún mọ́ pẹ́kípẹ́kí àwọn ẹni alùfọ́dà àwọn alùfọ́dà ó sún wọn mọ́ra pẹ́kípẹ́kí ni bí àfáà sún náà nísìnyí táwọn ẹni mọ̀ pé ó máa ń ṣe náṣúdáwà sún ṣùgbọ́n àwọn kan tí wọ́n gbádùn lápòjúlé kalẹ̀ àwọn ìkwáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ súnmọ́ yìí pẹ́kípẹ́kí so wọ́n ti tọ́ ọ̀nà túrú ọ̀rẹ́ ní alùkọ́dà àwọn kọ̀dàrí ẹ̀mí wọ́n ni ìrọ́mọ̀ kọ̀dàrí kọ̀dàrí kọ̀dàrí lẹ́mọ̀ tí ìmọ̀ sòfin àwọn ìsọ̀rí sọ pé wọ́n kọ̀dàrí ṣáwọn ẹ̀ láwọn gbà lọ́wọ́ Rọ́mù sọ́rí sọ opinion títí wọn. sọ ni wọ́n ti wá gbà torí pé kí ni ti ṣẹlẹ̀ pé kọ̀dàrí ni. Wáyé mi ti ṣẹlẹ̀ pé ni kọ̀dàrí ni. Rọ́mù sọ́rí sọ wípé títí wọn. Sọ̀fíàmù sọ́rí wọ́n lè lápòjúwé sí wọ́n lè lórí alhassabu solomon hayes bẹ́ẹ̀ làwọn bí ó lè lórí rẹ̀ àwọn afáàmì ní wọn sáfẹ́ lọ́sí wọ́n lè lórí alhassabu solomon hayes zaira bin kudama a ma wọ́n àwọn èèyàn gẹ́ẹ̀sì ìmọ̀ lọ́gbàmọ̀ lọ́dọ̀ alhassabu solomon hayes débi pé kí ni yẹ ورأس أما هي هوية اسمها لمضة لولا الحسن والصالح من حي ذهب المعين أسرة بعد الحسن والصالح من حي حتى إمام أحمد سوف يجب مش أما في الحسن والصالح من حي ما في شخص جوه هذيكي يعني أو أو أو أو أو لا لا الخوارج قاعدية في يا السيف eléyìí kò ń ṣòfin náà gbogbo àwọn àfáà náà wọ́n sára fún un jẹ́ pé dábàǹkà wọ́n tíra ní ẹ̀ẹ́rì tí wọ́n mọ̀ mú wá tán ń sọ ọ̀rọ̀ pé lókè àlàáfà mùsọ́lì náà àgbìn ayì òun náà sọ báyìí ní tíra so ìfìlàpàtà àwọn àfáà nínú àwọn sálàfù yìí a ní tírítì pàtà ní tírítì ayé alukur'an gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ọlọ́run subhanahu wa ta'ala wal mutallaqat yatarabbasna bi anfusihinna thalathata quru' àwọn obìnrin tó máa tọ̀ lákọ́ yìí wọ́n á ló fún thalathata quru' kí ni ni àbí haidọ́ọ̀tì ẹ̀rọ àwọn fún kùlé ó ní ìwọ kò sí bí màá ìkan náà ló mú mi méjèèjì òórọ̀ já àkan lórí ìkan kò lè sọ pé ìgbà ìlú fi ìṣúre nígbà ìlú fi ìṣúre kò sí bí mẹ́ ṣe lè kó torí pé lọ́rùzù kúrú yẹ ní yàtẹ́mílò hádà yàtẹ́mílò hádà so kò sí bí ṣe lè tó ní ìkan ló padà mú bẹ́ẹ̀ èyí tó wá mú wáyẹ̀ ni o lè ṣe záàmù àwọn tí wọ́n mú tó ká láfa àti tiẹ̀ o lè ṣe záàmù pẹ̀lú ẹ̀ ìrìn abẹ́rẹ́ hákùlẹ̀ ẹ̀ka tẹ̀lé hákùlẹ̀ ẹ̀ka tẹ̀lé tó wáyé kó ṣe easy láti inú wọn á kó gbogbo easy rẹ̀ yìí ó bá dà àwọn afá táwọn rí nǹkan tẹ́ rí yẹn ní kò ṣe wọ́n ṣe fẹ́ nù àwọn afá tó ṣe pé àwọn tẹ́yìn ṣe tẹ̀kìrìdù wọn ní tẹ̀kìrìdù àmọ́nì tí wọ́n mú nǹkan tí wọ́n mú kò ṣe kí wọ́n bọ̀ ìgbìyànjú ti tún wọn ìlú tó àdá ọ̀rọ̀ nìyẹn sọlọ́ọ̀ jẹ́ pé ó pàtàkì sai mu shi so ka understand àwọn nǹkan wọ̀nyí i understand àwọn nǹkan wọ̀nyí òní kan tó lè fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí à ń rí so ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìṣòro tí ma mú sùúrù sọ́rí sọ pé kọ̀dàrí eh, ni opinion wọn náà sọ kò tí ẹ̀ sí tó jọmọ́ ìdáàmú ń bẹ̀yẹn wọ́n sọ opinion pé àgbà tó máa báyìí rí o gbémi ṣe rí mi àwọn ìmí ò rí bẹ́ẹ̀ ká má gbàgbé ẹni tá a pè ní ìtẹ́jú kí lè ta àtúntà ló ṣe ní káwọn ní ìsìn táyé balẹ̀ ìṣe tàbí ìkọ́ rẹ̀ ṣe ní ẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́ lẹ́tọ̀ rẹ̀ ọ̀fẹ́ kọ́ gbọ́ kìíní àǹfààní ẹ̀dọ́ bá wọn sáàni tó sọ kò ní mọ̀ sọ yẹn rí lọ́dọ̀ àwọn àfa alábìsì ìtọ́jú àwọn àfa súnmọ́ rìwáyà oníbídíà ṣàlègbà àwọn nílẹ̀ àlègbà tí ó bá ti tètè sí kí bídíà rẹ̀ ni àwọn nílẹ̀ àlègbà tí ó bá ti gba tó ń pèpè sí bídíà wa sọlọ́ pé ọ̀rọ̀ Sheikh Albani sọ irú tí mo mọ̀ ọ́ kí sọ yẹ pé àkìrìjú azàrọ́dì fẹ̀yìnlẹ́wọ́ mo tẹ́lẹ̀ kó ṣe bó ọ̀sìn kó ṣe náà sọ Al-Qur'an yẹn a lè lo àwọn nǹkan wọ̀nyí àwọ̀ situation nígbà mi àwọ̀ situation nígbà mi sẹ́gbà ní àwọn oníṣúná lè wọ́n strong láwùjọ tó ṣe pé wọ́n farabalẹ̀ wọn láìkí tó ń lọ yìí ṣùgbọ́n wọ́n farabalẹ̀ ìgbàmílẹ̀ ni ó jẹ́ fáwọn náà ní ṣáúká wọ́n ṣe kí wọ́n dẹ́rù bá àwọn oníbìdí àní ṣùgbọ́n ká fẹ́ lo situation kan ní gbogbo àsìkò yìí àsìkò tá ní ṣáúká àníwọ̀n níwọ̀n pa ní ṣáúká àsìkò tó ṣe pé kí ni dọ́àbù ń bẹ́ àní lo dọ́àbù ni àbẹ̀ lo pa ní ṣáúká ni tó ló jẹ́ pé lára àwọn pọ́ìntì tí mo mú wá ń bí nǹkan tí mo kọ òní pé àwọn èèyàn wọ́n a máa lo kìíní lòkulò ní àtàrò àwọn sáláfù wọ́n a sọ di nìsúsù kọ́nà kò ṣe pé kí ni wọ́n lè ráyà ọ̀tọ̀rọ̀ nílẹ̀ kan ráyà dìí sílẹ̀ nù àwọn àtàrù yẹn tí àwọn kọ̀ọ̀kan àwọn àfọwọ́dà àwọn sálàfù tẹ́lẹ̀ ní ṣẹ́kà ìgbà ní sọ ipe tí àwọn àfọwọ́dà àwọn sálàfù فشيخ الباني رحمه الله تعالى وفي آه ولكل ذلك هذا الشيء شيء آخر الآثار السلفية إذا لم تكن متضافرة متوافرة فلا ينبغي أن يؤخذ عن فرد من أفرادها منهج لا ينبغي أن يؤخذ من ذلك منهج ثم يكون هذا المنهج خلاف ما هو معلوم عن السلف أنفسهم أن المسلم لا يخرج من دائرة الإسلام بمجرد معصية أو بدعة أو ذنب يرتكب فإذا وجدنا ما يخالف هذه القاعدة لجأنا إلى تأويلها لما ذكرت لك آنفا أن هذا من باب التعذير والتأديب سبحان الله ọ̀rọ̀ àwọn sálàfù tán wá sọ torí pé tẹ́ bá mú èèyàn kọ̀ọ̀kan náà tó sọ̀rọ̀ nínú àwọn sálàfù ní tẹ́ bá wo ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan ẹ̀rí ibi táwọn náà ti rọ̀ pẹ̀lú àwọn èèyàn ibi tán ti rọ̀ pẹ̀lú àwọn èèyàn ẹ̀rí ṣùgbọ́n yàtọ̀ fẹ́ mú ilé kókó gbogbo gba ilé kókó àmà ẹ̀tọ́ láàrin ẹni táwọn àfọ́ àtẹnu wọn kò lé lórí àtẹnu táwọn àfọ́ kò lé lórí ọ̀rọ̀ táfà kankan sọ òun là ń fẹ́ jókòó lé lórí no kò sí kò lè yanjú bí gbogbo ṣe máa fọ́ nìyẹn àti tá a bá farabalẹ̀ tó gbọ́ ọ̀rọ̀ tán kó tẹ́wọ̀n yẹn kó wá kò sí tó ní ṣe pẹ̀lú pé ìdáàmú ń bẹ wọ́n sọ òpinion wọn ni táwọn èèyàn dẹ̀ ṣe kí ni táwọn méjì dàgbé pẹ̀lú ọ̀rọ̀ ní ìgbà àwọn yàrá ìṣòro sọ pé kí ni agbájá mùtẹ́dì ni ẹlòmí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi tó rí pé kẹnu wọ́n ṣe bí ẹni fẹ́ kù lórí fáàbù yẹn ni àbí lórí jamaa yẹn ni eléyìí sì ní wéètì èyí ní wéètì ọ̀rọ̀ ẹ̀kan tó kó káwọn afá ìgbẹ́nu òkú lé lórí gbọ́dọ̀ àti fẹ́ ṣe ìdáàmú àwọn èèyàn pẹ̀lú ẹ̀ tábà ní ìdáàmú ò ní pé èèyàn sọ ọ̀rọ̀ tó sọ ó tún wá dúró ti ẹni tó gbọ́ ipe tó o bá ṣe nǹkan báyìí tí mo sọ ń pa ìyẹn báyìí nǹkan báyìí ni màá ṣe fún wọn náà ìbámu yẹn ṣùgbọ́n ìjọ sọ̀tún òpẹ́ ni yíyan ní bídíà ni lẹ́ni ẹ̀ka wùwọ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àbúrò àwọn ẹgbẹ́ tí ní ọgbà ń tèmi ó rẹ̀ ń tìrìtì ẹ̀ ń tìrìtì oníṣun náà ó rẹ̀ ń wò náà ó sì ìbámu bẹ̀ ó sọ opinion ti ẹni bí ìgbà tó sọ ọ̀rọ̀ mùtàlákọ́ọ̀tì tí mo sọ ní ìṣẹ̀lẹ̀ sàràbọ́sùn ó ní ìwọ́ tún pé kùrú ń bẹ̀yẹ ó túnmọ̀ sí àtàárù ìmọ́ra ni kò ṣe àìjì ó sọ pínlẹ̀ ẹni ìyàkálẹ̀ wà ó ní kùrú ń bẹ̀yẹ ó àìdọ́ọ̀tì ló túnmọ̀ sí òun náà sọ pínlẹ̀ ti ẹni ẹni tẹ́ ìtẹ́lẹ̀ wọn sọ yóò sọ pínlẹ̀ ti ẹni ìyàkọ́ wọn ní wọn ní pé ọlọ́rọ̀ tẹ̀mí Ali Hasan Al-Halabi kò tẹ́lẹ̀ Mọ̀gàrá ìwò fẹ́ ó sọ opinion yìí. Tó ṣe pé opinion yìí nìyí, àwọn bí ló lè ní kọ́ṣ, àwọn yẹn lè ná kọ́ṣà rẹ̀ lórí ẹ̀ tó kájọ wò wò. Ní kọ́ ṣe yìí. Ṣùgbọ́n ẹni tí ò rí ní mùtẹ́bí ló sọ tuntun ẹ̀ ní pé kò ń ṣe mùtẹ́bí. Ẹni rẹ̀ tó máa bá òun náà fi ń lẹ̀ pé kò ń ṣe mùtẹ́bí. Ìwọ tó wá rí wọn ni. Yá jàǹfààní ara wa. Kí làwọn nǹkan tí ẹ̀rí tẹ́sọ tó mú tẹ́rí ni àǹkàbá ìbáyìí máa ilé ìkò rí bẹ́ẹ̀ bẹ́lẹ̀ ìṣerí ní bẹ́lẹ̀ ìṣerí ní bí ìṣerí ní bí ìṣerí ẹ̀fí tó hàn bóyá wọ́n lè shift position bóyá wọ́n náà lè shift position ṣùgbọ́n kí n tẹ́ mi rí ni tó bá ti gbá ẹ̀ṣẹ̀ ìhákò ẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́n ìhákò ẹ̀ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí Muhammadu ṣe sọ níbi títí ìyẹn alẹ́ nìyẹn ni ó jẹ́ pé Who are confirmed? Who are well known tẹ́gbẹ́nà bá ti kébí tó wà confam tó wà well known ní àmọ́yé àwọn èèyàn táwọn èèyàn ká láfa Imam Ahmad lé lórí nípasẹ̀ díẹ̀ wọn ká láfa wọn lé lórí tí wọ́n máa mú lè wò wọ́n. so Imam Ahmad rahimahullahu ta'ala ọgbà ẹ̀kọ́ ti àwọn tó ṣe ìjábà níbi mẹ́ṣínà tẹ́lẹ̀ Kùránù àfúrufú ṣé gbogbo àwọn àbá yòókù náà náà tẹ́lẹ̀ máa Muhammad ilẹ̀ na boycott ya bi mayin boycott àríbí Madini boycott ṣé gbogbo àwọn ẹlọ́tẹ̀lẹ̀ wọn náà títí mọ́ Muhammad ṣe yẹ ni wọ́n ṣe ní bábi tàbí wọ́tà rí wọ́n yìí wọ́n bá dá ṣe ìgbà àwọn èèyàn gbà ṣùgbọ́n kí ìzáàmù yẹn mọ́ lọ irú nǹkan bẹ́ẹ̀ èèyàn ń fà á kó púpọ̀ tó máa fà tó wà máa já kó já torí pé ìwọ́n fi ṣe ìzáàmù yẹn ní ráàyè tí wọ́n rí ni kò ń ṣe lọ́sọ̀ alukur'an lọ́sọ̀ alukur'an la kà yìí ìwọ́n tó ṣe pé àyà yẹn ni ó wà ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ láti mú sí àwọn sàábí ló sọ fún bẹ́lẹ̀ ìṣègbọ́ yóò tọ̀ bí ìṣègbọ́ yóò tọ̀ ọ̀rọ̀ anábì yẹn lọ́sùn yẹn lọ́sùn tí èsì máa lò lẹ́nu rẹ̀ sọ ìṣáàdù ń bẹ ayé ọkọ̀ ayé àdìsọ nábì ìṣáàdù tó ń bẹ lórí mo wá ní tí ò sẹ́yà ọkọ̀ ayé ń bẹ ṣe kókè wọ́kọ̀ òpin lọ́gbọ́já báyìí báyìí olè so olè fún yóò rí ìṣáàdù ẹ̀rùn tó yá rẹ̀ ṣe sọ ní gẹ́gẹ́ bí wọ́n tó ní àṣẹ sọ àwọn àrùsùn lẹ́nu wọn àti ń ṣe ìdáàmà àwọn èèyàn níbi ọ̀rọ̀ tó bá jọrọ̀ ìṣèhàj so inshallah máa dáadó ń bí àbẹ̀láwà subhanahu wa ta'ala ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nìkan kan rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ eléyìí tí a ń sọ yìí à ń sọ fáwọn tí wọ́n jẹ́ àfáànú àwọn láwọn ìṣòro dùn ẹ má ṣe nǹkan bó ṣe pé ẹ máa fi ṣèṣe àwọn ọmọ tá ń bá wí ká mú àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ nǹkan tí àwọn àfa àtùlákọ̀ pé pété bá wo ìgbésí ayé àfa tó sọ gangan tẹ̀sí kọ amálí fún nǹkan tó sọ yẹn ní ẹ̀rẹ́ rí bẹ́yìn ṣe bá tu ká má ṣe wá nǹkan yẹn ni ó sáfà kan tí ó sọ wípé وهو تجريد وتعديل يكون مسألة إجماعية لا يشوي فكين أي القرآن يستطيع صدق بحديث عن صلى الله عليه وسلم صدق أشخاص يعني فأنت واضحين شيء يجوز النص هو واضح من القرآن والسنة So لي هو الشهادة هو الشهادة بلا يشيري وما يتصلي بلا ما يشيري so ṣe kàlà bá lọ́rọ̀ ṣùgbọ́n wùlá òkè àkọ́rọ̀ wọn lákàáyé ọjọ́ tí sì sì ṣùgbọ́n tó lọ́wọ́ dúró ọba yìí ò sí pẹ̀lú yín wọ́n lọ pẹ̀lú ṣe kọ̀rọ̀ bí níbi wọ́n ṣe ń ta àmàlà pẹ̀lú àwọn èèyàn àwọn fáàkì pọ̀ lẹ́yìn to arabin so bí ṣe rọ̀rọ̀ bí ṣe lè máwọn èèyàn kan táwọn ṣe Albani disagree pẹ̀lú Sheikh Rabi alábí agree pẹ̀lú Sheikh ní pọ̀rọ̀ tẹ́tkú bọ̀ sáfàrà wà ní Salman auda n mara wọn ni ṣọ́pàá tó ti wà níṣù àwọn èèyàn kan àbíká ti fún gáàdì ní Sheikh Rabi ráwọ̀ yẹn ló ní bí òun ọ̀rọ̀ ìgbìyà Sheikh fẹ́ ṣe gbáwọ̀ ẹ̀mí òun ọba oúnjẹ òníkan ni ó gbà àwọn àfáà tí wọ́n jágbá ṣékọ̀rọ̀ bí mi náà àbẹ́lò mi ti jẹ́ lára àwọn àkàránù ṣékọ̀rọ̀ bí àbẹ́lò mi sẹ́kẹ́rẹ́ ṣékọ̀rọ̀ bí lójú orí mi náà gbà ipa wọn tí wọ́n fẹ́ ṣe ìzáàmù alábí pẹ̀lú ẹ̀ pé kó gbà pé mú tẹ̀lé àníwọ̀n àwọn náà gbà pé mú tẹ̀lé àníwọ̀n fẹ́lẹ̀ ìpẹ́ kò bí iṣu ṣẹ́gbọ̀rọ̀ bí gbà pé mú tẹ̀lé àlàwọn kankan sọ ẹni tẹ̀sán mọ́lọ́pọ̀ tó nìkan sọ ẹni tó gbà pé wọn tẹ̀lé àwọn náà sọ ti tiẹ̀ ṣùgbọ́n ìsìláàmù yẹn ní òun tó ń fọ́nwé yẹn sọ̀rọ̀ ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ Sheikh Rabi àti Sheikh Muhammad fọlọ́wọ́mọláhùn ta'ala ọ̀rọ̀ wọn ò jọ wọ́ra nípa àwọn tó ń pè sọ àbíkọ́ àti musa àbíkọ́ alhamdulillah àwọn ò lọ sí ilẹ̀ ọlọ́mọ subhanahu wa ta'ala kó fi fẹ́ gbọ́kàn rẹ̀ سبحانك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك 本来嘛。